بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ ابن حجر رحمه الله في في كتاب بلوغ المرام تحت كتاب الصيام وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأبصروا إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأبصروا فإن غم عليكم فاقدروا له متفق عليه ولمسلم فإن أغمي عليكم فاقدروا له ثلاثين وللبخاري فأكملوا العدة ثلاثين وله في حديث أبي هريرة رضي الله عنه فأكملوا عدة شعبان ثلاثين a ti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí hadithi yìí ní ìjẹ́jọ́ a sì fa àwọn kókó tí ó ń tọ́ka sí àfààyọ nínú àwọn nǹkan tá a mẹ́nubà ó ní wípé nígbà tí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé idha ra'aytumuhu fasumu tẹ́ ẹ bá ti rí ìlétẹ́kù ẹgbàá wẹ̀ wa idha ra'aytumuhu fa'absiru. tẹ ẹ bá ti rí ìmẹ̀tẹ́sù ẹ̀túnú. ǹjẹ́ ààwẹ̀ Ramadan lálàáfíà láì sí kọ̀ǹfàmù tó wọ́n lò. ìtumọ̀ sí pé ni o kọ̀ lálàáfíà àtúkọ́jẹ́ pé kí èèyàn ó rí oṣù àdúkọ̀ kọ̀nfàmù tó wọ́n ti rọ́ṣù. téèyàn bá wá jí lóru tí ọ̀gbọ́n ìfọ̀tún ṣàgàgà tó wá ní jẹ́ ń gbàjáde. lọ́ba bọ́ sí Ramadan alihamudulilayi tí ọba bọ́ sí Ramadan yóò jẹ́ àwẹ̀ sàtọ́ wúlò ìtí ọ̀dà ló dé tọ́ba bọ́ sí Ramadan kò lè gbé Ramadan túláàsì ni kọ́kàn fáàm tí àlùfájà ló tó yọ kíkún wọn ti rí oṣù káwé rèé lálàáfíà lẹ́jọ́ àwọn onímọ̀ fún wa lórí pé tọ́ba ti ẹ̀bọ́ sí Ramadan gan kò ní ohun tó ti dé dodo nìyẹn. Ramadan yàtọ̀ sí àwẹ̀ àtigbọ́rẹ́ lọ́yẹ́ sí ní ilé dàníyàn rẹ̀ lẹ́yìn àtúbà Ramadan àwẹ̀ ọ̀ranyàn ni bẹ́ẹ̀ náà ni gbèsè Ramadan ọ̀ranyàn ni bẹ́ẹ̀ náà ni àwẹ̀ tíyàn bá lérí fọlọ́run kò gbọdọ̀ mọ́ dàníyàn rẹ̀ lóhùn síwájú kálífàjáde tó là àwọn àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tọ́jú ọ̀ranyàn ni lẹ́yìn ìgbà náà lọ́sẹ̀ kan kàfàrà àwẹ̀ tíyàn bá ni kọ́ dàníyàn rẹ̀ lóhùn ẹlẹ́ẹ̀kejì inú táàtù mẹ́nuba òun náà lè yí pé nùtùtù sẹ̀ríà àwọn nẹ́sù Kùránì nẹ́sù hadith ó léwu láti máa láti máa bá lò pọ̀ fẹ́yìn tí òun yẹ rẹ̀ ọ̀bà tó kù torí pé àwọn general camp pọ̀ nù Kùránì àwọn general camp ọkọ̀ nù hadith Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá sọ pé inna Allaha ya'muru bil 'adli. wal ihsan wa ita ìdìrí kúrúbà ọlọ́run pàṣẹ déédéé kí ni déédéé ni ẹlòmíì lè rí pé déédéé ni tóun ṣe yìí tẹlòmíì ò yọba máa kó ti Kùránì ìṣe déédéé ni ẹn torí ni òun ó tún máa kó ti àyà míì ṣé yorùbá mi yé so ẹnìkan béèrè ìbéèrè kan ló ní iná ẹni lọ́sàn-án iná ẹni láti lú mi bí ètè ìbàdàn lójú fóònù ó ní ọlọ́run ní ká ṣe déédéé láàrin àwọn ìyàwó wa ṣùgbọ́n nǹkan bẹ́nu wọn abiyì ni ó láwọn oríṣi oúnjẹ kan tí máa ń jẹ ó láwọn kan tó yẹ kó kì í láti jẹ ṣùgbọ́n tí ń jẹ wọ́n ìkejì kò sí ni alára mọ̀yàdó ìtẹ̀rí ẹgbẹ́ wa yọ jẹ kéwòn lè fún kéwòn ní ẹtí alára alára dé ọ̀pọ̀lẹ̀ àti wọn pè alára kọ̀bọ̀sẹ̀ tó tóun lè fún ní hundred naira èyí tó jẹ́ ẹnì kó wọn máa fún two fifty mo ní ó níbi àlàyé. èèyàn gbọ́dọ̀ tó pẹ́ẹ́nú báyìí nígbà tí èèyàn bá ti di fẹ́yàwó tó sì jẹ́ wípé ti adu ìtẹ́lẹ̀ alára àkọ̀mọ̀sẹ́ni ṣùgbọ́n èèyàn gangan fúnra ara rẹ̀ ẹ̀ńtọ́lọ̀ lọ́rọ̀ ni òun lè ta alára nígbà tó bá ti ń gbé pẹ̀lú rẹ láàrin oṣù mẹ́fà ọdún kan méjì yóò sì wà réè lọ sí yóò sì ga lọ síbi tọ́ wà onú o ti di wípé yọ̀ọ́ máa fẹ́ ah, irú èwo la ó máa jẹ mọ̀nìmọ̀nì tẹ́lẹ̀ ọ ní oye ẹ kòkòrò òun ò lè jẹ́ njó ló ti gbọ́ kẹ́yìn njó ló ti jẹ́ kẹ́yìn tí yorùbá mi yé kò sí gaari tí ti gaari ẹ̀dá gaari ìjẹ̀bù lẹ́dáadáa lọ́mọ́ra wa ìjọ wọn gbé tọ̀jọ̀ wa títí tó ti ti gbóògà ayé ti á di pátipàti lẹ́nu tó o ti wà rí pẹ̀lú tiẹ̀ náà tòtọ́ bá wá fẹ́ lómi tọ́jú ọmọ ọlá kọ̀ wá túmọ̀ sí pé kọ́ ọmọ fojú ìtànà wo èdè náà tó nkẹ́kẹ́ náà lẹ́ẹ̀dọ̀ fún wọn àyàfi tí kọ́ọ̀sì wà fún oúnjẹ mọ̀ wá kọjá pé àwọn dókítà ní tó bá fẹ́ àlàáfíà fúnra rẹ àwọn oúnjẹ báyìí máa jẹ àwọn nǹkan báyìí ni ọmọ jẹ àwọn tí wàá ní kọ́ máa jẹun yọ ọmọ náà yàn lówó. sàámà pé mùbárìrì ti wà ẹ́síìsì ti wà lórí nǹkan jẹ káàkiri ti ìnkírìtẹ̀ kèsì pé ordinary way ẹni ọmọ alágbájá ni ẹni ọmọ tàmàdó ni wá báyìí náà báyìí. mo rò ọlá òun náà ti rí òun náà ti di ipò òun náà ti di ọlọ́lá pẹ̀lú ọlá tọ́lọ̀ ń gbẹ̀mọ̀ gbogbo tí ẹ ń sè so bí tí wọ́n wá lọ ní wípé ìbátan níbi ọ̀sán lọ́wọ́ àti ọ̀sán sọ pé ìdára ìtumú fàdúmù àwọn ṣáàbì àwọn apákanú ṣáàbì ìyà wọ́n sọ wípé ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá ti rí ẹ gbà wọ̀ tẹ́ ẹ bá ti rí ẹ fà wẹ́lẹ̀ àwọn tí wọ́n bá rí lọ́jọ́ rẹ̀ lórí wọn kọ́ ọba àgùnmọ̀ yín kálukú lórí tiẹ̀ lèlú kọ̀ọ̀kan kó wo tiẹ̀ àwọn kan ló báyìí. èmo ìdára ètò gbogbo tẹ́ ẹ bá ti rí fàtúùmù ẹgbà àwẹ̀ ajẹ́gbẹ́yìn bẹ́ẹ̀ bá ti rí kọ̀ọ̀kan yìí táwọn kan bá rí gbàdé bá ti rí pé yìí kan náà lẹ́wà. àwọn jùmọ̀rò lè lamọ́ àwọn náà wá sọ pé ìdára ètò gbogbo tẹ́ ẹ bá ti lè rí. ẹgbàwẹ̀ ó túmọ̀ sí pé gbogbo yín lẹ́ gbàwẹ̀ kò sì ṣe é ṣe kọjá pé gbogbo yín lẹ́ rí tẹ́lẹ̀ náà oṣù lọ kìí ṣe pé kọ̀fọ́ sí ìkọ̀yẹ́ gbogbo yín lẹ́ rí bẹ́ẹ̀ táwọn ẹ̀sán sáà ń gbà lérò ni pé tápá kan ní bá ti lè rí tẹ́ ẹ̀ mọ̀ fi ń rí ẹ̀bá mi gbàwẹ̀ ẹ wo bí kan náà tóbi báwọn kan náà tóbi lọ sí bíà àwọn boko haram kí wọn bá ń bi wọn léèrè pé irú ìtẹ́ ti ọbẹ̀ ti mu wọn mọ̀ fáyà kúrán fún yín wọn mọ̀ fàdí ìdìbò wọn sì máa fa lọ lọ síbi ìwà tí wọn wù wọn gbé ẹ̀yìn gan lẹ́gbọ́ lẹ́gbọ́ náà sùn yé wọn lẹ́yìn gan lẹ́gbọ́ náà sùn yé lẹ́gbọ́ náà sùn yé èmi ọmọ náà tó ẹ̀sìn ọlọ́run tó jẹ́ ìsìláàmù ni àbẹ́ǹkì ìsìláàmù tó ní kéèyàn lọ kó àwọn obìnrin àwọn obìnrin tí wọ́n fẹ́ wú nínú ọlọ kó wọn kọ́ máa fún ọ lóyún kọ́ máa bá wọn sùn sẹ́yìn pé wọ́n ti wọ́n ti wọ́n ti mix present Islam sáwọn èèyàn Islam ní ìkọjá bẹ́ẹ̀ ó takò ọmọlúwàbí ẹ̀ láwọn ọkùnrin kú kẹ́ ẹ lọ sí ìyìn wọn kẹ́ ẹ pẹ́ ẹ fẹ́ jagun àwọn obìnrin wa ajẹ́ lẹ́ wá kó wọn lọ ní wọn gbọ́ ọmọdé sẹ́yìn pé ṣètọ́n ó ti ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe ó ti ṣe lọ́tọ̀ fún wọn. wọ́n ti máa panẹ́sù fúnra ara wọn asultan wàlíyù máa ń lá wàlíyù àlàó sẹ́gbọ́n asultan wàlíyù máa ń lá wàlíyù àlàó sẹ́gbọ́n àdìsí lóbìnrin wa ti ní wàlíyù sultan wọ́n ti sọ pé ti ní sultan lọ́dọ̀ ara wọn olórí àwọn ẹ̀rọ máa pe ìjì tó ní ìjì rọ ìjì tí ọ̀tá kókó so tòdẹ́ la fẹ́ pé ẹni tó yẹ ọ̀bá tó agbọ́dọ̀ ṣọ́ra. nípa ìbálò pẹ̀lú àyà Kùránì àti hadith tọ́bí ìtumọ̀ rẹ̀ bá wà jẹ́nẹ́ra bẹ́ẹ̀ náà sì ni ìmọ̀ tiẹ̀ ń tí ò lóye tó fẹ́rẹ́ lómi ọmọ mi sí ibi èèyàn ó lè fọ́n tíra tíra yìí kọjá tí yàrá tí àbí tí o fẹ̀mí ó jẹ́ pé wà ń bẹ̀ gan kò yí òun gan àìmọye tí ó lò ń bẹ̀ yóò ṣe kàkiri pé ojú ọ̀nà àwọn náà ló ń tọ̀ báwọn ti àwọn onímọ̀ wọ bàtà wọn ní mọ́sálásí bí wọ́n ti ń kílèmù yẹn wọ́n làwọn sọ̀là bí yà táwọn làwọn tẹ̀lé àwọn sàbí àdéhùn sọ́là àwọn làwọn tẹ̀lé àwọn ẹni ìjọ nínú Islam tó bí wọ́n ti bí wọ́n ti wù àyẹn tó wọ́n mọ̀ mú general nínú Quran wọ́n mọ̀ fi bọ̀ sẹ́ẹ̀sì jẹ́ ńsọ tí ó sì jẹ́ pé ń tọ́ka lórí ju wọn sọ so torí ẹ̀ ló jẹ́ pé a gbọ́dọ̀ wà very very careful nípa bá a ti máa lo àyà Quran àti hadith ká sì rí pé àwòrán sí ọ̀rọ̀ àwọn ẹni ìṣáájú pé kó àwọn ènìyàn súnmọ́ òdodo jù wá lọ kò sí dáadáa ìgbésí àwọn tàbí àdébí ọ̀sán ọ̀la àlè òsánlá ènìyàn súnmọ́ òdodo jù wá lọ àwọn tàbí èyí tẹ́ fojú rí tàbí ènìyàn tún súnmọ́ òdodo ìyàwó tí ò fojú rí tàbí lọ àwọn tàbí tàbí ènìyàn súnmọ́ òdodo ju tàbí tàbí tàbí lọ tó bó ṣe ń tẹ̀lé nìyẹn up to now a mọ̀ rí àsálà àsáwọ̀ nínú wọn títí ọ̀ lágbára bọ̀ nípa jíjọ àwọn ẹni ìbájú ṣùgbọ́n kó wá jẹ́ pé generally tó yọ ọmọ jẹ́ ikú àwọn tí wọ́n ṣáájú lọ́lọ́run tí ti kò ń jẹ́ nípa ìfọ́sọ́nà ìmọ̀nà àti ìsúnmọ́ òdodo ju àwọn ẹni kan yìí lọ tó kọ́lọ́run kó jẹ́ kí àwọn náà wà lóhun tó súnmọ́ òdodo. àìsí o sọ́ọ̀mù sàlàbí ká gba àwẹ̀ ọgbọ̀n tàbí ká ka tó fi ọgbọ̀n àti tọ́pọ̀ òun náà ni àdìsí abdullahi bin umar kọlọ̀n kọjọ ló fi ọ sọ wípé tààrọ anáfẹlẹ hilala fa akhbartu nabiya sallallahu alayhi wa sallam anni ra'aytuhu fasọm wa amara nasa bi qiyamih. gbọ̀wá abu dawud ibnu hajar sọ pé abu dawud rẹ gbọ̀wá wọn nù súnánù rẹ wọ́n hakim wa ibn hibban ibnu hibban náà òun náà gbọ́ wánu sọ̀híhù rẹ̀ ó sì sọ pé àti ìsọ̀wà sọ̀híhù ni tó fẹsẹ̀ ń lẹ̀ ni alihakim òun náà gbọ́ wánu mùsẹ̀gáfù rẹ̀ òun náà sọ pé àti ìsọ̀ fẹsẹ̀ ń lẹ̀ ni afọwọ́ abdullahi bin abdulrahman tó ti sọ̀jọ́ wùlẹ̀ àkàr ó sọ wípé alihadithi sọ̀híhù hadithi yìí àti ìsọ̀ fẹsẹ̀ ń lẹ̀ ni. ntọ́wọ́ abẹ́ náà ni pé abdullahi bin umar kọ́lọ́nkọ́kẹ́ kọ́yọ́nù sí kọ́yọ́nù sí bàbá ẹ̀ náà ó sọ wípé tàrọ́ àná tó lè hilal àwọn èèyàn jáde láti fojú rí ìlétésù fa akhbartu nabiya sallallahu alayhi wa sallam anni ra'aytu èmi wá lọ fún anabi wa sallallahu alayhi wa sallam mi ò rí pé èmi fojú rí o fafam ọwọ́ agbáwẹ̀ wà á mara nà siyami ó sì pa àwọn èèyàn láti ike káwọn náà gbáwẹ̀ àkọ́kọ́ àǹfààní táàrí ibi hadith ni pé gbogbo wa la gbọ́dọ̀ fojú lé náà la gbọ́dọ̀ gbìyànjú lórí wípé kárí oṣù nígbà tí ṣàbán tó bá ti tó twenty nine àìsàn ìpín lọ́yìn Saudi Arabia oṣù bẹ̀rẹ̀ ìjọ Sunday which means naam ìjọ Sunday lóṣù bẹ̀rẹ̀ so Sunday ẹlẹ́ẹ̀kejì ìlàfẹ́ mú dọ́là which means òní fourteen ọ̀làwọ̀dì fifteen so Sunday mi ìjọ tẹ̀lé yóò di twenty five sunday bíi tí ó bá tẹ̀lé òní yóò di twenty nine ìjọ sunday ló lu wọ́n jáde ta láwo kò sí ìwọ ń bi káwọn sátidé tó bá dé pé àtìsí ṣẹlẹ̀ lábọ̀bọ̀ mo gbé yorùbá mi yé kò sí ìwọ ń bi káwọn sábọ̀dé ṣùgbọ́n sunday òun gẹ́gẹ́ ní pẹ̀lú oṣù tí wọ́n ń tú láwò ta bẹ́ẹ̀ náà ni táàbà wá rí táàrí ọmọ tẹ̀sẹ̀ kan àjẹpé ànígbàwẹ̀ mọ́ndé àfọ̀ wa wò ká mọ́ndé bẹ́ẹ̀ wò tá wa mọ́ndé wò tá akákan lásán ni àárí àárí agbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ní tuesday tá a bá ti bẹ̀rẹ̀ mọ́ndé agbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní tuesday. so jíjáde yẹn túláàtì ni táwọn èèyàn sábà ti jáde kí wọn tó ló ń kà lè sọ̀rọ̀ lórí àwọn òkú mọ̀ mọ́tí gbogbo wọn bá kọ́lẹ̀ gbogbo aládẹ́lẹ́sẹ̀ nìyẹn àwọn tí wọ́n ṣe wàhálà lórí oṣù wọ́n wà dáadáa nìbàdàn lẹ́kọ̀ọ́ ní tókótó àti ní oríṣiríṣi àwọn àyè stéèkì yìí náà lókè ọ̀yà àti ìsàlẹ̀ ọ̀yà náà tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀ kọ́lọ̀ nǹkan máa fún wọn lọ́wọ́ kọ́ máa tọ́ wọn sọ́nà. al-hilal ni ìmẹ̀kẹ́sù nínú ṣẹ̀ríà nínú èdè lárúbáwá àtọ́ wípé kò dúró lórí oṣù àkọ́kọ́ nìkan kò dúró lórí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù nínú Islam ọjọ́ àkọ́kọ́ ní oṣù ní àlèfèláàd ni wọ́n ń pè ní àlèfèláàd kèésì ṣe ikú gbogbo ìyẹn lè kọ́ wa tébù ló fi jẹ́ pé abdullahi bin umar ọ̀gbẹ́ tó ń tẹ̀ sọ fún anabi sàlámù lànàmì gan gan orí òun lòún tẹ̀ sọ fún pé òun rí tòun o kèésì gbogbo àwọn táwọn jọ jáde lórí nígbà wàá sọ fún anabi sallallahu alaihi wasallam anabi wàá tẹ̀lé nítorí torí kó ti ma abdullahi bin umar kó ti ma ma islam àti déédéé sẹ́ni kaba ti rí o sáàtì mọ̀ fún déédéé ni ó ti tó kódà àwọn àbá àtọ́jú kọ́ bá àjọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké fi ń ṣeré tí làkẹ́wọ̀n ò sí lè rí gan nípa àwọn ẹ̀rọ tún bí láti ń ṣeré ń bẹ̀ yẹn ànígbà tí wọ́n ó ti ṣe é ṣe tí wọ́n ń lò lọ ṣùgbọ́n kí èso oṣù yẹn láti rí báwọn yẹn tó ń sìgá ka àbọ̀dọ́ ti tẹ tọ́lọ́ wa ti tètè ńgẹ́ dídì ń wo oṣù lọ́wọ́ náà báyìí òfin oṣù mẹ́rẹ́ lọ́ba sọ fáwọn èèyàn gbé òun mọ̀ ọ̀rọ̀ sí tóun kìí ṣe ti ẹ̀ láhùlò káàtì kéde fáwọn èèyàn ṣùgbọ́n òun jẹunjẹun fúnra ara rẹ̀ ó tú láti lórí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀ ń bá fojú wí oṣù fúnra ara rẹ̀ tọ́sọ fáwọn èèyàn ní wọn gbàjọ́ tú láti lè kó òun jẹun tó bẹ̀rẹ̀ àwẹ̀ fúnra ara nígbà bá wá di parí yọ parí ẹ pẹ̀lú àwọn èèyàn gbogbo tí ń bì bọ̀yọ̀. lẹ́yìn ìgbà náà ó ní àdébí sallallahu alaihi wasallam ọkọ̀ àwọn èèyàn látẹ̀ pé káwọn náà gbá wò ó kéde fún wọn pé wọ́n ti rí oṣù àwẹ̀ tó ti bẹ̀rẹ̀ tó kálukú náà ó ti gbà àwẹ̀. àdíje tọ́tẹ̀lélẹ́yìn ó ní rọwáwù lè kàmsà àwọn àtàkùn náà mẹ́rẹ̀ ẹ̀yìn àti mọ́mù ahmed ni wọ́n gbà wá wọ́n sọ ha àwọn ìbùnùkọ̀ bẹ́ẹ̀ wọ́n bùnùkọ̀ bẹ́ẹ̀ ورجح النسائي إرسالا ابن خزيمة ابن حبان أمانا الزوا nínú sọ̀híhù wọn wọ́n yìí sọ pé àdìsọ wà sọ̀híhù ní àwọn méjèèjì àdìsí ìfẹsẹ̀ ilẹ̀ lọ́dọ̀ àwọn méjèèjì ṣùgbọ́n ìmáàmù Nasa'i rọ́jà ilé sáàlà onítọ́tẹ̀sùn ọ̀jù ni pé hadith mursalu ni hadith mursalu náà ni máa ní usman adéhùn sahabi yìí sàfàt hadith tó ti wípé wọn ò dáa bọ tàbí tàbí yìí lọ sọ pé kọ́lá rasulullah sallallahu alaihi wasallam tàbí yẹn náà ní ikirima nínú hadith yìí so ikirima ló ló ń gba alásọ̀rọ̀ anabi wa sallallahu alaihi wasallam tó jẹ́ pé ikirima yẹn kò rí anabi wa sàfàwọ̀ abdullahi bin abdulrahman al-bassam ó ní alhadithu mursal hadithi yìí hadithi mursal yìí hadithi wọn ọ̀dà akọ sàdé yìí nínú tí wọn kó dilẹ̀ ẹ bá hadithi yìí hadithi yìí kọ́ lẹ́yìn. kílẹ̀ wá wà ń bẹ̀ yẹn fi apá kọ̀tọ̀ yìí pé ọ̀fẹsẹ̀ rẹ̀ apá kọ̀tọ̀ pé ọ̀lẹ̀ ṣùgbọ́n ànàbá yìí sọ pé ọ̀lẹ̀ yìí àfàwọ̀ abdullahi bin abdulrahman náà sọ pé hadithi ọ̀lẹ̀ yìí mursal yìí ẹlòmíì yóò mọ comment lórí whatsapp ni àbí tá a fi ń sọwọ́ síra wa ni lórí àdìsí kan lẹ́yìn ìgbà tó ti lẹ́sì ọ̀rọ̀ àwọn àbá kan láì ṣe ìṣàárà táwọn àbá yòókù kódà kódà tó ó lè tẹ̀sán lọ́dún èèyàn ní ìsìn ìgbé àdìsí burúkú àdìsí ṣùgbọ́n kó ìmọ̀nù tọ́da ní kí o ṣe ìṣàárà ìdé àwọn báyìí wọ́n sọ pé wọ́n sọ yóò lọ́dún àwọn torí pé election ti yàn ṣeun lórí wàhálà táwọn yìí ti fẹ́ẹ́ ẹ̀ ń bá wa ń kà ó lè rò pé kò sẹ́lòmíì kò sí ẹlòmíì tó sọ haha ẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ìwọ náà ti lẹ́ẹ̀kì sọ̀hìn kò sí ìwọ mi tó kọ́ sọ pé ìgbà yẹn kan dọ̀ àbà rẹ̀ sódà tẹ́ ń bá ti lẹ́ẹ̀kì dọ̀ yìí kò ní sọ́ka ah, ẹ aláìmọ̀kò sọ́ka ah, irú ọ̀rọ̀ olè àfẹ́ àbá sọ pé dọ̀ ṣùgbọ́n gbàtí wọ́n bá ti sọ̀hí wọ̀dọ̀ afọ̀bùbọ̀ àdùlùfìlẹ̀mà àbí dọ̀yì wọ̀sọ̀ hahàbùbọ̀ àdùlùfìlẹ̀mà tó yóò ti yé epe out of selection into preference ló ṣe ìpele ìlọ́tẹ̀sán lọ́dọ̀ rẹ̀ kórópé yóò bá nìyé so agbọ́dọ̀ wà very very careful pẹ̀lú àwọn ọ̀gá wọ̀nyẹn torí pé wọ̀sá ìlú lè ìlànà communication bá ṣe é sí ó ti wà general ó lè jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan tá wọ́n sì lè má rí tẹ̀lé kejì so àdìsí àfàwà abdulhamid bin abdulhamid bin abdulhamid bin bassam sọ pé àdìsí yẹn mursal ìdọ́lẹ̀ kí ló wà ń bẹ̀ ọ sọ pé ọ̀rọ̀ wa látọ̀dọ̀ nínú abbas tọ́lọ̀ ń kọ́ yọrí fún wọn àti bàbá yìí anna arọ̀bíyàn ìpè lárúbáwá oko kan jaa ila nabi sallallahu alayhi wa sallam ọwọ́ sọ́dọ̀ àdìsí sallallahu alayhi wa sallam fa qala inni ra'aytu al-hilal onírè ànábì èmi rí o sì lè fésù o fakọọl òṣìṣẹ́ ọlọ́wọ́ afẹ́ kí atashhadu an la ilaha illallah sọ̀rọ̀ gbà pé kò sẹ́ni kankan lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àti ọlọ́run kọ́ọ́lá naam oníbẹ̀ẹ́ni kọ́ọ́lá atashhadu anna muhammad rasulullah sọ̀rọ̀ gbà pé èmi muhammad sallallahu alaihi wasallam pé òṣìṣẹ́ ọlọ́run ni kọ́ọ́lá naam oníbẹ̀ẹ́ni kọ́ọ́lá fa azbil bin nas onyere bilal ya kéde láàrin àwọn èèyàn á ń yẹ fún wọn gádẹ wípé fún wọn yá bẹ̀rẹ̀ o fún gbogbo ìdílé ṣáájú àwẹ̀ rọmọbán eléyìí náà ń pa àwẹ̀ rọmọbán táàdì tí bá wà sọhí gẹbi tí hákìmù sọ ẹ gẹbi tí oko yàtọ̀ sí níbi ìwà àti ìfẹ́bí bẹ́ẹ̀ náà ni ẹtí ìṣẹ̀lẹ̀ abáwá sọ́jà oko ọ̀yàtọ̀ níbi ọ̀rọ̀ sísọ níbi ìgbésí níbi ọ̀làjú nígbà táwọn sàlámù ọ̀mọ́ tẹ́lẹ̀ ló fi dílé rè gbé tó onígbàgbọ́ lọ́lọ́ tó onígbàgbọ́ tó ìdí ọ̀lọ́ ó sì sọ nítorí sọ báwọn àdéhùn ti nígbàgbọ́ sí pé òdodo ni ló fi wá tẹ̀lé information rẹ̀ tí ọba nígbàgbọ́ ní ọlọ́run tí ó rí gbàgbọ́ ojú tó rẹ̀ kò tún tá a fẹ́ fi bọ́mí sọ̀rọ̀ sí ó sì lè dé lódodo ṣùgbọ́n tá a sì gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gbọ́ kò kún. bẹ́ẹ̀ náà ni tọ́wá jẹ́ wípé ó ń tọ̀hún òde sọ̀rọ̀ ṣùgbọ́n demonstrate tá a sì gbọ́ pé a tó ṣe báyìí a òun rí ìlédèsù ṣùgbọ́n àmọ̀rẹ́ àmùsùn ní àmọ̀gán làtó ìṣá ìbátó lọ́ba bọ́ máa ń sálù ọ̀la ọyẹ ká ti mọ̀ pé mùsùlùmí lélẹ̀ tó gbólóhùn tó ń yẹ ńgbà tí ò rí kó ṣe nǹkan tí ẹlẹ́sìn máa ń ṣe nílò fi dílé rẹ̀ kọ̀rọ̀ ọ̀rùn kọjá yìí pé wọ́n sálù ọ̀la wọn jọ kírun tán lọ́wọ́ alóòrí lè fèsì yóò tún wàá máa bí bí àtẹ̀jáde la ilaha illallah wa anna wa anna Muhammadan rasulullah tí o bá rú bíyé tẹ́lẹ̀ làwọn àbá pé gbogbo ẹ̀ ń bá ṣe ń tó ṣe pé kò sẹ́nì kankan tí máa ṣe ju mùsùlùmí lọ tọ́ba dá a lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ tí òun la láti lọ fẹ́ fẹ́ sínú iṣẹ́ mùsùlùmí ká lọ fẹ́ sínú iṣẹ́ mùsùlùmí àlùwàlá náà ní í ṣe lọ tó bá ti sùn lórí ìdógò náà a ti mọ̀ rí tẹ́lẹ̀ tó etí mùsùlùmí ń ṣe fẹ́ẹ́ fẹ́ ẹlòmíì bá wa ṣe àwọn tí wọ́n ti tẹ̀ bọ́ ọmọ tí wọ́n á gbélé ẹ̀tàn nù gbèjà yẹn wọn ti tán tọ́ba ti ẹ̀rọ tọ́ba ti ẹ̀rọ ọbẹ̀ gẹ́ gbogbo yóò bá lè fi yé so etí yẹn fẹ́ signify fún àyẹ̀ ó yìí tó ń sọ fún wa yìí pé ẹ̀rí ẹnìkan ó tó láti bẹ̀rẹ̀ rọ̀mọ̀nà à ìmọ̀ tó bá dé parí àgbọ̀lọ̀gbà less than two thousand tí ẹ jọ ń déédéé tí ẹ nílò akẹ́kẹ́ ti bàlágà. àdìsọ́fẹ̀ lélẹ́yìí. imam ibn hajar ọsọ yìí pé rawahul khamsa wà má la Tirmidhi wà Nasa'i la tẹ̀lifí wà yìí. àwọn márùn yẹn bá wa asáàbù sunan arba àti imam ahmed oní Tirmidhi àti Nasa'i àwọn sẹ́ni lọ síbi wípé àdìsí mọ̀ òkú kù ní tí ọ̀rọ̀ ọ̀sà àdéhùn ètò ìrànlẹ́bí sọ́sọ́lá. وصححه مرفوعا ابن خزيمة وابن حبان ابن خزيمة ابن حبان àwọn sọ pé àdìsí yẹn fẹsẹ̀ nílẹ̀ ní ìdí ẹ̀ sàkìsì yẹn ká nàbí sọlọ́lá àdìsí. lẹ́yìn ìgbà náà lọ́wọ́ amúgbóló mi wà fún àdára kúndínlẹ̀ àbáwa abdullahi bin abdulrahman bassam ọ̀sẹ̀ bí alihadi sọ̀hí àdìsí yẹn sọ fẹsẹ̀ rẹ̀ lọ́dọ̀ kí ló wà ń bẹ́ẹ̀ oní ọ̀rọ̀ wa lọ́tọ̀dọ̀ hafa tọ́jú ìyàwó àdúgbò sallallahu alaihi wasallam ọjọ́ mùsùlùmí ana nabi sallallahu alaihi wasallam kọ́ọ̀n ikú òṣìṣẹ́ ọlọ́run sọ wípé man lam yubayyitu siyama qabla al-fajri fala siyama lah ẹni yòówù tí ọba dà níyàn tí ọba ní lẹ́nu kó fẹ́ gbáwẹ̀ síwájú kí àlùfájà yóò tó yọ ọ̀làwẹ̀ ẹnjọ wù sí ọba ni lẹbi kó fẹ́ gba àwẹ̀ síwájú sí alifájàre tó yọ kọlá àwẹ̀. lọ́dọ̀ dára kúti ní ọ̀sẹ̀ yìí pé láàfin yá mọ̀lẹ́lẹ́ lámúyẹ́ foríjì òmìnira lílẹ̀ yìí kò sí àwẹ̀ fún ẹnjú òsì ní lẹ́mìí látò òru òru ti parí pẹ̀lú kálífàjàre ọ̀yọ́ ó ní kò sí àwẹ̀ fún ẹnjú òsì ní lẹ́mìí síwájú kó òru tó lọ tán. àdìsẹ́ ìgbọ́sẹ̀lẹ̀ lè Imam Muslim lọ́gbà wa ó túmọ̀ sí àdìsẹ́ ọ̀mùsùlùmí lẹ́yìn látọ̀dọ̀ Aisha kọ́lọ̀ yọ̀ọ́nù sí i oní àìsàn sọ pé dákàlà àdáyé nàbí yìí sọlọ́lá àyọ̀sálàm dáadáa yẹ́wò mi òjijì ọlọ́run wọlé kọ̀ mí dọ́kan fakọ́l ọwọ́ àtọwá yìí alẹ́ ń dàkùn ṣe é ń jẹ́ ní kankan lé ó sì mọ̀ fún jẹ ní ń béèrè kó nà lá akẹ́kọ̀ọ́ sí gangan lé o òjì ọlọ́sà sálàmù yẹn o ìmọ̀ ọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀nkọ́ lọ́mú oúnjẹ wa ni kọ́ọ̀d òjì ọlọ́sà pé fa ìmùnì ìdàn fa ẹ̀mù ajá pé mo ti da láwẹ̀ yẹn túmọ̀ àtàánà yóò mọ̀ ní níjọ́ mi lẹ́yìn ọjọ́ yẹn àdéhùn sàlámù tó wá bá wa fàkúlùnà àwa sọ yìí pé nígbà tó béèrè pé pé nǹkan kan bẹ́ẹ̀ lé pé ó di yàn lánàá háì oúnjẹ tí ń jẹ́ háì wọ́n fi tọrẹ fún wa oúnjẹ yẹn wọ́n máa ń ṣe látara támúrù tó ti gbẹ àti wàrà kàtí wàrà funfun yẹn àti látara ọ̀rá ẹran ẹni wọ́n lù pọ̀ mọ́ra wọn ní ẹ máa fi ṣe ni wọ́n pè ní háì ọwọ́ ni wọ́n fi oúnjẹ yẹn wọ́n fi tọrẹ fún wa faqal àrìnì ànábi wàsálà lọ́wọ́ àti ọ̀sán sọ pé ìrẹ́ àyíṣà jẹ́ ń wò ó ń dà jẹ́ bójú gẹ́gẹ́ falakọ́dé asubáàtú sọ ìmẹ́ni mo ti mọ́jú lẹ́yìn tó fi ṣe ọgbà wẹ̀ láàmù tó wà bí kọ́dí yẹn wọ́n ń pè ní láàmù kìnnì ẹ́ tàbí ìdìbò kọ́dí gan tàbí ìdìbò ní tàbí ìdìbò ti wọnú لام القسم لام جواب في جواب القدر فوالله لقد أصبحت صائما olóhùn kọlọ ń búra òun ti di òun ti mọ́jú lẹ́ńtọ́ gbàwẹ̀ tẹ́lẹ̀ lẹ́ńtọ́ gbàwẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé sẹ́yìn bá ń ṣe ìṣáwù lọ ọ̀kan lè ṣàdédé sọ pé làkọ́jú fàálùtò kadà tí ìbá ti kó gbèrò kọ́sàm ẹlòmíràn mọ̀ ọ́ sọ tó jẹ́ pé kò gbèrò kọ́sàm kọba mú báwọn tọba fẹẹ fi tàbílù kọjú ti tó tọba fi láàmù sí o ti dà níyàn kọsàmù yẹn ó sì yẹ pé nítorí ọ̀tọ̀ kò níbi tẹ̀sẹ̀ kò níbi kọsàmù mo ti kọ̀rẹ́ tiẹ̀ lónìí lónìí fẹ́nìkan tọ́kàn bíi làkọ́jú ó kọ́mọ̀n níbi rìkáì táwọn èèyàn ń kọ́ ni wọ́n sọ pé làkọ́jú àwọn kàtí kó àwọn ṣe tàkìlù lànà èyí ṣe tàkìlù ìjọba àbò kọ́sàmù tòkọ́jú tuntun ní tàkìlù tí ẹ bá dà ní akọ́sàm ẹ̀hẹ́ kò sí wọ̀ mẹ́ àtọ́ bá ti dà ní akọ́sàm òní dẹ̀. ó ní òjijì ọlọ́sàn lọ́la àríwọ̀ sáà sọ pé ọ̀nfọ̀ náà ń búra òun sì ti mọ́ jílẹ̀ tó gbá àwẹ̀ tẹ́lẹ̀ fa akẹ́ ọwọ́ ajẹun lẹ́yìn ìgbà náà. nítaàdì sì ń tọ́ka sí òun náà abala alákọ̀ọ́kọ́ àwẹ̀ tí ì bá sáàwì ọ̀ràn yàn téèyàn òsì ìjẹun lẹ́yìn àsùbà tí ò tí ì mu tí ò tí ì ṣe tọ́ mọ́ ń ba àwẹ̀ jẹ́ lẹ́yìn àsùbà ó lè sọ ọ́ díà ìyẹn ló ń lẹ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ ó lè sọ di àwẹ̀ gẹ́gẹ́ sọ ní àwẹ̀ o ò sì o ò tí ì mu ń jáde nígbà tí ilé akẹ́ yóò fi sọ́jú ó ti tóbi ní àyè tẹ́ǹtì ah ẹ mọ̀ fún ẹ̀ mọ̀ tẹ́ ti jẹ nǹkan lẹ́yìn àkàrọ̀ jẹ́ jẹ́ ẹ̀bẹ̀ kan sọ́dá ẹ̀mọ́ fún ẹ tó náà tẹ̀lé kò sí wọ̀ bẹ́ẹ̀ ó sì máa bá lọ àbí òtú máa jẹ́ jù náà ni ó tún gbàgbé ni ó sì dání àwẹ̀ tẹ́lẹ̀ tọ́ba lágbára rẹ̀ ó lè máa bá lọ tọ́ba jẹ́ pé àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ àti gbọ́ rẹ̀ ṣùgbọ́n gbà wo ni ládá ó ti bẹ̀rẹ̀ fún ọ ṣégbà tó ọ̀sẹ̀ ìdá nínà níbi àbí láti ìdájí àwọn afáàkọ ìròjì lórí ẹ̀ àwọn kẹ́ni láti ìdájí ni bí ọlọ́run ló ti bónọ́ọ̀tì fún ọ bí ilẹ̀ láti lọ́kọ́ dé ẹ̀rí ní àdìsá èyí fún ṣe pé gbogbo alìsá ilẹ̀ ń ṣe ìbádà lélẹ̀ ẹ̀yọkan náà wọ́n wà sí ti ìdígbà ní ẹ̀rọ àdìsá àwọn kẹ́ni sọ pé rárá ìṣègbà tó ọ̀sẹ̀ ìdá nínà ni ìgbà yẹn ládá ó ṣùgbọ́n yàtọ̀ sí pé èèyàn ò tí ì jẹun kò tí ì mu ọ gbọ́dọ̀ tí ì ṣe nǹkan tí ń bá àwẹ̀ jẹ o èyí pé kó lẹ́yìn àtúbọ̀ àti òkìrùn tán o ti súnmọ́ ìyàwó rẹ o ti jẹ o ti mú tòótọ́ o ti súnmọ́ ẹlẹ́yà rẹ o lè gba o lè fi yẹn kọ̀ntínú àwẹ̀ mọ́ onínú tí máa ń jáwé lè fi ṣe yẹn gbogbo tí yéésì tòun ti jẹ́ mọ̀ fún mu nọ́ọ̀sì àgbọ̀yé látara nọ́ọ̀sì lẹ́yìn pé kò sínú hadith

àwẹ̀ rọmọdán àbí àwẹ̀ tí yẹn fẹ́ fi san rọmọdán àbí àwẹ̀ tí yẹn a ìlérí rẹ̀ àbí àwẹ̀ tí yẹn fẹ́ fi kàfàrà ìsan ọ̀nà kan dá bóyá ti rọmọdán ni àbí wípé àyàn ni o ọlọ́run sọ wà fún bẹ́ẹ̀. abala alákọ̀ọ́kọ́ nìyẹn abala sẹlẹ̀ kejì tó ti níjọ́ mi lọ wọlé wọ́n kẹ́ wá ló jẹ́ mbẹ́lẹ̀ ajẹ́ wípé àwẹ̀ tàtọ́ wù àwẹ̀ àtigbọ́rẹ́ tọ́ba wù ọ́ o lè parí ẹ̀ lọ́dọ̀ àjù tọ́ba wù ọ́ o lè já kọ́ ọmọ parí ẹ̀ ṣùgbọ́n ìgbà mi mẹ́tọ́ jẹ́ pé kọ́ ọmọ parí rẹ̀ lọ́dọ̀ àjù tọ́ba ṣe ike ó ti o ti wíìkì ṣùgbọ́n ọmọ parí rẹ̀ kó lókun fáwọn ìbádà míì ńlọ́dọ̀ àjù kọ́ ọlọ́ọ̀ta mọ̀ kórìírọ̀ kódà bá jẹ́ rọmọdán ni kúrú kínẹ́sì yẹn bá ti pọ̀ ó ti di mọ̀rídù nìyẹn ó ti di aláìsàn nìyẹn tó lè tó tó ti le àti àti ìrìnwájú wàhálà àbóníkó ọbọ̀ ń pàṣẹ asọ̀kan sí kùn náà kò ń mọ̀ mú ó ti di mákmọ́tọ̀ nìyẹn ó ti lé pọ̀ nìyẹn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sọ̀pọ̀tì ara ẹ̀ kó tó lè mú irú àwẹ̀ yẹn ọlẹ́tọ̀ fún ọkọ̀ ọjà kó jọ̀rọ̀ yẹn gan kátó wá pé ìtọ́jẹ́ pé iná fìlàjì so ǹjẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ìbádàbí tọ́ba jẹ́ àṣegbọ́rẹ́ téèyàn lè da àtẹ́lẹ́ta ẹ̀ ẹnu kò ló ní pé ó múra àbí ájì tí èso ọ̀ràn ẹ̀yàn tí èso ta lákọ̀ọ́kọ́ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ túláàsì ní kó parí ẹ̀ bọ́lọ̀. o ní pé ẹ ṣe bóun ti ṣe a yàn tẹ́lẹ̀ àbí tí èkú ṣe múra àkọ́kọ́ torí pé ọlọ́wọ́ bá sọ nù kúrán yìí nù suratul Baqara pé fáàtì mùlẹ̀ hajj wàlẹ̀ umrata lillah túláàsì ẹ gbọ́dọ̀ pé hajj àti múra kẹ́ ẹ pé fọlọ́ àbá sọ pé bẹ́ẹ̀ náà ni gbogbo ìbádà yòókù rí tí ìbádà bá nàṣà sálàmù ọjà wẹ̀rẹ̀ láti mọ̀ yìí pé àwọn ẹnu àwọn onímọ̀ kò lórí àti àjì ìpè túláàtì ní sèyàn bá ti lè bẹ̀rẹ̀ bíbẹ̀rẹ̀ rẹ̀ náà ni pé kí o ṣe Allahumma labbayka umrah àbí Allahumma labbayka hajjaj kìí ṣe bíbẹ̀rẹ̀ ni pé èèyàn ti kú lé o àbó ti sanwó àbó ti dé mọ́kà àníyàn lásán àti ètí ń gbébọ̀ lé rẹ̀ ló ti wà yẹn tọ́ba dé mi kọ́ọ̀t tọ́fẹ̀ ìsọ yìí pé Allahumma labbayka umrah bó ṣe bẹ̀rẹ̀ yẹn ó di túláàtì kọ́ parí ẹ̀ tíbi wọn bá wá dé tó lé pọ̀ tí ò lè parí rẹ̀ yóò ṣe ìtanràn yóò ṣe fídíà yóò pẹ̀ràn ilà àwọn sáré àti sàsàràm ṣe ní amúlẹ̀ kọ̀dọ̀ ìbíyà gbà ní olè pòsídì mọ́ lọ sí mọ́tà kálukú wọn pa ẹ̀rọ tó ẹni tí ọba ti rí kọ̀mpilíìtì ajáde ń múra yóò ṣe fídíà jẹ mo rò kó sí ẹ̀ńsì tọ́jú pé ìnira kan lọ́fà tó fi lè kọ̀tínú ṣùgbọ́n ìyá ẹ̀ńtọ́ yàtọ̀ sí yẹn nínú àwọn ìbáradà yòókù èyí tó rìnlẹ̀ jù náà ra àwọn onímọ̀ náà ní pé tó bá wù ọ́ lè kọ̀m̀pìlìtì ẹ̀ tó bá wù ọ́ lè já àdìsí mi ìtọ́jú abẹ́kùn fa àwẹ̀ ṣùgbọ́n kò jẹ́ àdìsí lórí sináfílà Imam Malik wà lórí pé àwọn àyímọ̀ kan wọ́n wà lórí pé ọlẹ́tọ̀ fún ọ tó bá ń sináfílà lọ tó bá wù ọ́ o lè já tó wù ọ́ o lè parí ẹ̀ ṣùgbọ́n tó dáa jù ní pé mọ́jà tí ìbáṣepọ̀ bá níbá tó bá wá níbá tó fi wá wà fọ́ọ̀sì o lè wàá san padà kò sí bàtí yóò sì lè san padà tí ìbá ti àsìkò tí ọjọ́ èèwọ̀ láti yan náfìlà gbogbo tí èsì gbogbo ẹgbẹ́ yẹn máa yan náfìlà náà tẹ́lẹ̀ èyí ọ̀gẹ̀dà ní ẹ̀ pé nǹkan ń dá yẹn kò fẹ́ san padà gbogbo tí èsì tó kókó lórí yẹn o náà ní pé alhaji wal umra tó láti ní kéèyàn parí rẹ̀ kódà kéèyàn ò ti ṣèkàn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn yòókù tó bá wù yẹn lè parí kéèyàn ó gbìyànjú lórí pé òun san padà náà ní tó dáa jù ọlọ́run bá nìkan ẹ̀bọ ní mímọ́. àdí ìsọtẹ́lẹ̀ lé Ibn Hajar sọ wípé muttafaqun alayhi ìmáàmù Bukhari àti Muslim àwọn ni wọ́n gbà wá yìí túmọ̀ sí pé àdí ìsọtẹ́lẹ̀ nílẹ̀ ni kílọ̀ wà nù àdìsí yẹn ó ní wà ń sáàlì bùnú sáà radiyallahu anhu wa anna rasulallahi sallallahu alayhi wa sallam qala. لا يزال الناس بخير ما عجل الفطر òtí ọlọ́run sọ̀rọ̀ lọ àdìọ̀ sọ́ra sọ wípé àwọn ènìyàn wọn ò ní yẹ̀ wọn ò ní gbò tí wọ́n wà lórí dáadáa lókùrú ìgbà tí wọ́n bá ń tètè sínú àwọn òní ẹ̀ gbà lérò pa ènìyàn yẹn ànọ́ọ̀sì yẹn kété gbogbo yẹn pátápátá àwọn mùsùlùmí yẹn gbà lérò àwọn mùsùlùmí yẹn gbà lérò pẹ̀lú ẹ̀ nígbàtà bá ti wá jẹ́ mùsùlùmí á wà lórí khayr alkhayru náà ni masa dánmọ́nà maslaha nítorí mú àǹfààní sínú níjà alkhayr nítorí mú àǹfààní sínú níjà alkhayr á wà lórí pàǹsí dáadáa à ń ṣe tó wúlò fún atọ́ láǹfààní á wà lórí súnà anábì sallallahu alaihi wasallam mọ́ àjálù lọ́fẹ́tẹ̀ lókùn àti wọn bá ń tètè sínú ìtètè sínú tí wọ́n gbà lérò ní pé nígbà tó òrùn bá ti lè wọ̀ ká tètè jẹun ká tètè wá nǹkan jẹ iná ni aṣọ àlọ́ súnà níbi ọ̀sán ọ̀la àlẹ́ ọ̀sán kìí ṣe ike kéèyàn ọmọ tètè jẹun kọ́ máa mú ebi mọ́ra lẹ́yìn ìgbà tó òrùn ti wọ̀ kọ́ wá tún ní lẹ́nu pé ìbádà òun tún pọ̀ sí i débi tí ń pa òun sí i irú ẹni bẹ́ẹ̀ sanra rẹ̀ jẹ́ ni o torí ẹ̀ lànà ìgbà ọ̀sán ọ̀la àlẹ́ ọ̀sán sọ la yazalu an-nasu bi khairin ma ajjala al-fitr àwọn èèyàn kò ní máa mùsùlùmí wọn níyàwó ní gbọ́ lórí dáadáa lókùgbà tí wọ́n bá ń tètè sínú. nínú àdìsí mi ó sọ wípé la yazalu ad-dinu zahiran ma ajjala an-nasu al-fitr ẹ̀sìn Islam kò níyà kò ní gbò tí ó máa hàn táwọn èèyàn tí ó máa lékè lókùgbà táwọn èèyàn mùsùlùmí tẹ́ bá tètè sínú li'anna al-yahuda wan-nasara yu'akhiruna al-iftar ila istibati an-nujum irú àwọn yahudi àti nasara wọ́n máa ń lọ ìsinú tiwọn lára títí di ìgbà tí àwọn òṣùpá tí wọ́n fi wọ̀n sánmà ìgbà wọ́n bá fi wọ̀n sánmà ọjọ́ yìí dáì ó di bí ara bíi twelve lẹ́ẹ̀ni rí òṣùpá kankan lẹ́ẹ̀ni rí ìràwọ̀ kankan lẹ́ẹ̀ni rí sánmà òṣùpá kọ́ ìràwọ̀ mọ́ fẹ́ rí o àwọn ìràwọ̀ tẹ́ẹ̀ni rí wọn sánmà ìgbà yìí làwọn máa ń lọ ìtinú tí wọ́n lára jù yẹn sì lọ lára tí wọ́n ń kọ̀ bẹ́sìn mọ́ ìròyìn tara wọn ni so ẹ̀yìn pé náà wọ́n sì fèjì sí wọ́n máa jẹun ní àárọ̀ lójúmọ́ fún wọn làwọn bẹ̀rẹ̀ àwẹ̀ láti twelve lọ́sàn-án jẹun àwọn ó sì àwọn ó sì gbà di twelve àbí kí wọ́n gbà ìgbà ìgbò twelve to twelve kò sí kò sí kò sí inú bíbélì wọn ṣe ń lọ ẹgbẹ́ wọn sọ bí ó wà àdáda lẹ̀ tara wọn ni. so anabi sallallahu alaihi wasallam ọ̀n sọ ká máa tètè sínú ìtètè sínú yẹn ní sẹ́yìn tètè ti wọ̀ kò túmọ̀ yìí ká wá yára àyájú ká máa tètè tó wọ̀ táwọn bọ́ìsì kan máa ń ṣe ń gbòòrò ò ní kírun dáadáa kí Ramadan tó dé nígbà Ramadan dáhùn bá wọ́n ma wo lọ́dọ̀ bèrè láyé pé yóò tẹ̀ kó òun wọ̀ ìwà tí ọ̀dà ìwà tó burú kú ni àbọ̀dọ̀ wọn sáré máa pé òun ti wọ̀ àtìfarẹ́ lára balẹ̀ díẹ̀ tí kékeré pé yóò tó yọ padà ọlọ́run dẹ̀ ti ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú program orí íńtánẹ́ẹ̀tì orí tẹ́ẹ̀tì bí ọ̀kí ẹ̀ perfect at least oúnjẹ ká mọ àsìkò tó súnmọ́ tó sábà ti rí pé òun ti wọ̀ ká mọ̀ sọ pé àti òun gbalá dá lọ ká tètè fi nǹkan sí ẹnu ká jẹun àdìs sọ́tẹ̀lẹ̀ lẹ́yìn Ibn Hajar sọ yìí pé Tirmidhi lọ́gbà wa nínú àdìs Abu Hurairah kọ́lọ̀ nǹkan yọnu sí i pé látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọjọ́ àdìs al-Qudsi àfàwọ̀ abdullahi bin abdulrahman ibasam ó ní al-hadith hasan àdìs yẹn ó ṣe é ti tẹ̀ yìí. oni kọ́lá Allahu azza wa jal oni òjijì ọlọ́sọ àlejò ọlá ń sọ wípé ahabu ibadi ilayya ajaluhum fitra èyí tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹrú sìn mi òun náà lè ti bá tètè sínú èyí tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹrú sìn mi òun náà ní kíni èyí tí bá tètè sínú ìfẹ́ ń bẹ fọlọ́ ìfẹ́ ọ̀ ń bẹ fọlọ́ inna Allah yuhibbul muhsinin inna Allah yuhibbul ladina taghaw walladhina hum muhsinun ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn tí ń bẹ̀rù ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tó ṣe gbé wọn ṣe dáadáa ìfẹ́ ń bẹ fún ọlọ́run pé eléyìí ò ń ṣe tọ́lọ́run ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ kọ́lọ́run kó nífẹ̀ẹ́ gbọ́ wa. òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kìí ṣe pé ìfẹ́ ìtìláàk ìfẹ́ tí ò ní àyàbí kìí ṣe pé lọ́gbà pẹ̀lú eléyìí o kéèyàn mọ́ kírun kọ́ mọ́ ṣe àwọn ìbádà yòókù àbí ọmọ ṣe sírúkù àbí ọmọ wàṣẹ ọ̀dà kọ́ wá ní àdìsí ló ń fẹ́ lò ń tòun tó wọ́n fi jẹ́ ní ìfẹ́ ọlọ́run títí ló bá ti ń tó báyìí kíákíá lòun ti lè máa sínú lórí ẹ̀ ti kọ̀ ká fáwọn ipe ahabul ibadi ila ahabul ibadi ilayya ajaluhum sara ipe ẹ̀tọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹrúfin rẹ̀ ó náà ní ẹ̀ ń bá tètè sínú ó sì gbọ́ yé nìyẹn ìyẹn ni títa bá kọ̀m̀pìà rẹ lẹ́yìn ìgbà tó ti ń ṣe àwọn ẹ̀sìn bó ti dáa tá bá kọ̀m̀pìà rẹ pẹ̀lú ẹni tó ṣe wípé kò tètè máa tínú ìwọ tó ń tó ṣe tínú ọjà ẹni tọ́lọ̀ ń nífẹ̀ẹ́ sí ju ẹni tó tètè máa tínú lọ. ìgbé kọ́ amójútó náà sọ ẹ̀yọ kan lọ gbàgbé ònà sí yòókù mo rò pé ní tiẹ̀ sìn sọ al-hubbul mu'allaq al-muqayyad lélẹ́kẹ̀ẹ́ al wọ́n ti béèrè lọ́wọ́ àdéhùn sọ̀tàn pé nǹkan ọlọ́lá ju mùsẹ́ ó yìí sọ pé sí ni òun náà ní bí ọmọ kí ó lásìkò rẹ̀ òun bí ọmọ kí ó lásìkò rẹ̀ so oríṣiríṣi ọ̀la ní sọ̀tàn sọ nípa nǹkan ọlọ́lá ju mù kan ṣùgbọ́n ń pa ike ẹnìkan ń bẹ o ìtinú ti tó kò tí ì sinú ó tún lọ lára tí a fi kíkà ìtàn ọlọ́run lọ́mọ pa gbogbo ẹ̀kọ́ lẹ́yìn asámú àtẹni tó ṣe pé ó ti wá lọ sínú kó tó wá fún ṣáì ta lé ọlọ́run nífẹ̀ẹ́ sí ju ẹni tó tètè lọ sínú. àdìs sọtẹ́lì lè. Ibn Hajar sọ wípé muttafaqun alayhi Bukhari àti Muslim iná lọ gbà wá. látọ̀dọ̀ Anas ọmọ fọlọ́nkọ́ yọnu sí i ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé tasahharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sàrí lóru torí pé àlùbáríkà ọlọ́run ọ̀nbẹ níbi sàrí. nínú àdìsí mi òtí ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ fún Abi Sa'id al-Khudri wípé fala tad'u sàrí yẹn ẹ má máa pàṣẹ ẹ má máa fi o láì jẹ o wàlọ́wọ́ ayíyẹsẹ̀ jọ́ra ahadùkùn jọ́ra àtàmìmá kódà kó ti pé kẹ́nìkan nu yín kọ́jà pé tí ó sì lásìkò sàárì pé kọ́kàn mú bẹ omi kan péré kéde méjì ẹyọ kan náà ni lásìkò sàárì ọba tuntun ẹ má filẹ̀ kódà kó ti gé omi kan lè yín mú fàyín náà láhà wà màláyíkàtà òyìnbó alẹ́ ní kòtà èrè pé kí ọlọ́wọ́ bá àtàwọn màláyíkà rẹ̀ wọ́n á máa tọrọ ìkẹ́ àtìgbẹ̀ fún àwọn tó fi wípé wọ́n ń jí lóru láti jẹ sààrì. àsìkò sààrì jíjẹ òun náà ni ìdá mẹ́ta òru kan yìí tẹ́yìn bá dá òru sí mẹ́ta ìkẹta tọ́kàn yẹn ìní àsìkò sààrì saharu nínú èdè lárúbáwá láti di sihiru ní láti di idán idán náà ní tọ́wẹ́ ẹ̀ẹ́rì lápá rẹ̀ mo mọ okùnfà rẹ̀ ẹ rí lápá rẹ ẹ ní mo kò fa rẹ ìní a fi ń pè ní sẹkẹrù nígbà tí ẹ bá mú ẹ yí adìẹ mọ́ra wọn látàrí nǹkankan tó sì tó sì pàbọ̀ tó sì dáàbò yẹn sí ọba sì ń jàgbẹ́ ìgbé ọba dá ẹ máa wò ká ọ wá lo flagy ọ <laughs> bá lo kọ̀ọ̀rọ̀ <laughs> ọ wá sí lélẹ̀ so tọ́ba jẹ́ dán ni ìyẹn ni pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ mọ okùnfà ẹ rí ìnáwó okùnfà rẹ̀ kí àlọ́ àjọra wọn níbi ìjẹ́ àti àtàrí kí ń lọ papọ̀ méjì jẹ́ sí nàìjíríà ṣùgbọ́n ṣe ìtọ́ èsù ni èsù tí wọ́n fẹ́ lò wọ́n wá yọnu rẹ̀ pẹ̀lú nǹkan burúkú tí wọ́n papọ̀ mọ́ra wọn tí ò ní jọra wọn ìyẹn lè máa wò lẹ́ẹ̀kan ṣé mo fi wílílì mi sùn adìẹ tó yẹ kẹ́ ẹ jẹ́ bí tí nǹkan ti wọ́n yìí ẹ̀sùn ẹ̀sùn tó agbè sórí èsù sórí òkúta ẹ̀sùn wọn atọ́ pọ̀sí ẹ̀wú ètì ẹ̀ èsù bá wọn wú ètì ẹ̀ wọn wú ètì ẹ̀ tó lọ́rùn kóhùn tó lọ sílẹ̀ bí ọ̀rọ̀ bàbá ṣe ẹ̀gbọ́n ti tẹ̀ lọ́nba ọ̀hún fún ẹni wú ètì ẹ̀ yọ̀ọ́sẹ̀ wà lọ tẹ̀sẹ̀ ní ẹgbẹ́ òsè ìní àti pé sẹ́hẹ̀rù ní sẹ́hẹ̀rù àsìkò tó yẹ máa ń gbádùn oorun jù nínú ẹ̀ lásìkò tààrí mẹ́ èyí ó ti máa sùn bọ̀ àsìkò kéèyàn máa ń gbádùn ẹ̀ jù kéèyàn ò ní fẹ́ dìde kí máa ń lé lára tó kéèyàn ò dìde nínú làásìkò sàárì àsìkò yẹn lọ́lọ́run sọ fún mọ́ ń sọ̀kalẹ̀ sọ́mọ ilé ayé tó wọn ó béèrè pé ta ló fẹ́ tọrọ àforíjì fún wọn àforíjì ta ló fẹ́ tọrọ ẹ̀fẹ́ ọlọ́run fún wọn kẹ́ àsìkò ọ̀pọ̀lọpọ̀ á máa sùn ìkànnì àwọn tàbí tábìlà bínú mọ́rin àbí ọ̀rọ̀ fẹ́ báyìí ló sọ fún mi pé ah, ìyẹn àbílà bínú mọ́rin mi láti sọ sáà sọ pé ah, ọ̀dà ìyẹn dáadáa ni ọwọ́ wípé kàn dìde lóru kírun àsìkò yẹn la fẹ́ ká jẹ sààrì tọ́ba jẹ́ kó lé ojú kàràgìdá lára rẹ̀ bí àwọn tí wọ́n jẹ́ pé wọ́n tún jí lọ bí iṣẹ́ kò sì fẹ́ràn kó jí lóru kó máa jẹun kó gbìyànjú lásìkò yẹn kó mu omi díẹ̀ kó sì táwa pé kò fi ẹ̀jẹ̀ sààrì rárá kò mu omi kò sí kankan àwẹ̀ ìṣẹ́lá làáfíà nígbà tó ti dà ní àwẹ̀ àbótún gbàgbé lọ́ba jí lẹ́yìn àsùbá àti ẹ̀jẹ̀ pàṣípà àtàn á àtọ̀lá tó hẹ́rúwìn náà náà mélòó bí pé nǹkan yẹn ṣùgbọ́n okun ń bẹ fún láti gba àwẹ̀ yẹn àwẹ̀ yẹn ti dúró sàárì yìí tọ̀ràn yẹn rárá ṣùgbọ́n ní súnà ànábì sallallahu alaihi wasallam ànábì wàá ròyìn rẹ̀ pé àlùbáríkà ọlọ́run ń bẹ bi sàárì ìtí ń jẹ́ àlùbáríkà náà ní ìbùkún tí nǹkan ó kéré tẹ́lẹ̀ ó di ń tọ́pọ̀ olówó tẹ́lẹ̀ ọlọ́run wá fi àlùbáríkà sínú ọba tó ní tẹ́lẹ̀ ọlọ́run wá fi àlùbáríkà ọ̀dà ọ̀ aṣọ wá di pọ́pọ̀ tó ń bú yàn ò tó nǹkan tẹ́lẹ̀ ọlọ́run wá fi àlùbáríkà fún ọ ọwọ́ adi pé náà tó ń kó àwọn èèyàn àlùbáríkà ọlọ́ọ̀ni kò sẹ́nìkan tó gbé sórí igbá tí ara àgọ̀ tí wọ́n máa fi mú àwọn èèyàn jẹ nínú ìlú ènìyàn ọbẹ̀ wa àlùbáríkà sáfà àti mọ̀tò níbi àlùbáríkà kọ́ra tọ́ba yẹn ti ń ta. so wọ́n <laughs> wọ́n yìí gbàgbé rárá pé àwọn ọba yẹn fẹnu sọ̀rọ̀ rẹ̀ ni ṣé ìwọ̀dà ọlọ́dọ̀ ọlọ́run tèmi lọ ni ọlọ́run lọ́mọ kọ̀ọ̀kan kálukú téèyàn bá rí kọ̀ọ̀kan àfa mi èyàn kò láyé òun lè kírun lẹ́yìn rẹ̀ téèyàn bá rí kọ̀ọ̀kan àfa mi èyàn kò láyé òun lè kírun lẹ́yìn rẹ̀. kèé ṣe fóònù lẹ́tọ̀ọ́ sáájú lọ wọ́n nà sí ọ wò ní bóyá ọgọ̀ bí àwọn kan tí wọ́n láwọn yí sádàrà padà àbí àwọn lè lọ àwọn kan lọ lára wọ́n bá ní ẹ owó ń ta àwọn ni o owó náà ni ọjà sí bí ọjà wọ ajá sá sọ bí ọjà sá sọ ajá ń jẹ nǹkan kan wọ́n wa wọn ọ pé kí ni ọjà tó ká pé ẹ wá ra àlùbáríkà ẹ wá sanwó mọ́gọ̀ ẹ wá dá àlùbáríkà fọmọ àbí nǹkan ìwádìí ìmú ni ẹ bá fẹ́ tagbe kọ́ tagbe ní ìpè mo nídìí owó èyí ìsọjà rẹ̀ èwo làbọ̀ mọ́ ta ọlọ́run ló ní lọ́jọ́ ọlọ́run kò fún gbogbo alágbàríkà ọlọ́run akẹ́kọ̀ọ́ tàbára kàlẹ́dì bí ẹ̀jẹ̀ ìdílé mọ́tòkù ọwọ́ aláàfin ìṣe ìkọ̀lù alẹ́dì kálọ̀kọ̀lùmọ́ ìtawálẹ̀ àyàtà yẹ́bùlúwà fún ayẹ̀kùn àtànà àmọ́lá wọ́wọ́ àdéhùn wọ́wọ́ ìgbà kúrò wọ́n. وهو وهو العزيز الغفور dàfẹ́ ló bẹ ni pé ọlọ́run bá ní tàbára ọlọ́run bá ló ní àlùbáríkà lọ́dọ̀ ọlọ́run kò fún alábàríkà àníbi sallallahu alaihi wasallam sọ pé àlùbáríkà ọlọ́run bẹ́ẹ̀ bí sàárì nǹkan àkọ́kọ́ tẹ̀sí ọ̀pá àlùbáríkà bẹ́ẹ̀ náà ni wípé ẹ̀ẹ́dì sásìkò kí ọlọ́run ó gbàdúrà yín ìbáàdà wọn bá tẹ́ bá lè ṣe má jẹ́ kí bàdá rẹ̀ ó jẹ́ àti sáàrì lọ́wọ́ ẹlòmíì ò tún wọn jẹ ilé ta wà nítorí pé sáré yẹn náà fílà rẹ̀ gbọ́ ẹ gbọ́ kọnu tán tọ́ba ti kọjọ́ ti lọ kọ́kọ́ jẹun ní o wọn bá àdúrà tọ́ba ti ṣe pẹ̀lú ìkọnu odi tó kò sí ṣe títọ́ wà tó lè bẹ lọ́hùn tọ́ta wọn ti jẹnu tọ́lẹ́jì àbọ̀ ń tọ̀lọ̀ wọn bá àdúrà tọ́ba fẹ́ ti ṣe bọ́ọ̀sì di oúnjẹ tọ́ba ti kọjọ́ ti lọ jẹ́ntọ́ jẹ kọjọ́ bá sẹ́kù ọ̀gbìn náà fílà àsìkò gbígbà àdúrà làdúrà sáré ẹlẹ́ẹ̀kejì ni wípé èèyàn ó jẹun síkùn lásìkò tó jẹ́ pé ìbáàdà yẹn ti fẹ́ súnmọ́ téèyàn ọ̀kẹ́nuró téèyàn ó ti ti lókun sí i láti gbà ọ̀ yẹn èèyàn lè gbà pẹ̀lú oúnjẹ téèyàn jẹ látalẹ́ bóyá lè wúlò tí n bá ti tìǹbù bá ń súnmọ́ bọ̀ yóò wá di kí ẹ sá máa fásitì mùsùlùmí la àbí ẹ bá ń sífọ́ àánú lẹ̀ kẹ́nìkan kọ́ mọ́ di sọ́ọ̀bù mi o <laughs> kẹ́nìkan kọ́ mọ́ di mi lọ́wọ́ o lọ́sọ̀ á gbé mi láti sẹ́gbẹ̀ adékẹ́kẹ́ wọ́n ń pè wọ́n bá yẹ ìyá ọkọ̀ sáré fi lé mi so èyí tó wàá rí báyẹn jẹ sáré o lè tún lókun sí lórí ìbàdàn so ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé yóò fi jẹ́ kọ́ ọba kú bá àwọn ó tiẹ̀ wọ́n àwọn tó ń gbìyànjú wáyé pé oníbàbá jẹ sáré tán lálùbájá rẹ̀ ó ti làwọn kó tó di pé wọ́n ó fi mọ̀ àtúbá wọ́n bá tó lọ gbé wáàtì síbẹ̀ tó kọ́ ọmọ gbọ́ wáàtì kọ́mọ́ lọ fẹ̀yìntì kọ́mọ́ jẹ́ pé wọ́n gbàgbé sùn lọ. sẹ́yìn pé mọ́sálásí àtúbà ìmọ̀ fún nínú rọ̀mọ̀dán ju àti rọ̀mọ̀dán bá ti lọ sán lọ. àlùbáríkà tó lọ́n ti sínú rọ̀mọ̀dán nìyẹn. inú àlùbáríkà ti bẹ́ nu fàhúrì yẹn pé èyí ó já fà ní yọ jẹ àlùbáríkà látọ̀dọ̀ ọlọ́run ká máa gbìyànjú lórí pé àjẹsàrì. àdìsọ́tẹ̀ lélẹ̀ Ibn Hajar sọ yìí pé rọ̀wá òrè kàmùsà àwọn márùn lọ́gbàá wa ní asáàbù súnánì mẹ́rẹ̀ẹ̀rin àti imaamu ahmed wàsó haahu ibnu kuzeyma wa ibnu hibban wàlẹ̀ haati ibnu kuzeyma àti ibnu hibban àti haati àwọn tó gbé àdìsọ wa sọfí kùnú. afaawa abdullahi ibnu abdulrahman al-bassam ọ̀sọ̀ yìí pé alhadithu hasan hadithi yìí hadithi tó ṣe fi tẹ̀rí ni kí ló wà ń bẹ́ẹ̀ onáà ní pé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Salman bunu amiri dọ́bí kọ́lọ́nkọ́ yọnu sí i ikú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé ìdá aftara ahadukum fali yufsiri ala tamurin fàyín lábíyà jírí fali yufsiri ala ma'in fàyín nàhú sọ̀hú. sẹ́ni kọ̀ọ̀kan nù yín tó fẹ́ sínú kọ́ sínú lórí támúrù ètò dàbínú tó ti gbẹ. tí bá rí fálíyó àlàámá in ó sínú lórí omi kó fomi sínú fàyín náà tọ̀húrù tọ̀húrù torí pé ìmọ̀ra lomi jẹ́. nínú àdìsí mi ọwọ́ anú ẹ̀ gbé kana yuhibbu an yusira ala rutab ala salati tamrat kana yuhibbu an yusira ala salati tamrat anabi wa sallallahu alayhi wa sallam ọmọ ń fẹ́ fún wo sínú pẹ̀lú tamuru mẹ́ta àwòṣe ilam tusibu náà àbí nkẹkẹ kan tó ṣe wípé kéńté tí wọ́n ti sè é iná ò sí ìfarabàrá ọmọ ń fẹ́ bẹ́ẹ̀ àdìsí mi tó wáyé pé àdìsí anas ibùsànà rasulullah sallallahu alayhi wa sallam yuftiru ala rutab qabla an yusalli rasulullah sallallahu alayhi wa sallam àwọn afẹ́rú tọ́bù sínú dàbí inú tó sọ̀rọ̀ ọmọ ń fi sínú síwájú kó tó kírun fa in lam yajid tí rí dàbí inú tó sọ̀rọ̀ yẹn fa ala tamaratin yóò gblo dàbí inú tó ti gbẹ fàyín lámìyẹ̀jì tí ọ̀bá rí dàbí òtó di rẹ hasawa ti mi mà yọ wàá mu àwọn gẹ̀ẹ́ kan bí omi yọ sì tó wà lọ kírun sallallahu alaihi wasallam ìtọ́ka nìyẹn lọ́dọ̀ ànábìyọ sallallahu alaihi wasallam lórí pé ká fi támúrù ká fi kínu támúrù táwọn wò yẹn ní èdè lábáwá olùkọ́ tọ́pọ̀ pẹ̀lú stéjì tiẹ̀ olóòkọ tó pọ̀ pẹ̀lú stéjì tẹ̀ onú ẹni tó sọ náà ní sàálìbì nínú tírà rẹ̀ táǹkì ní síkú lugha síkú lugha tàrà àròbíyẹ síkú lugha wà sódò là àròbíyẹ kí sàálìbì tẹ̀ ó ti lé one thousand ten tàbí ìgbéra bíi one five àbí nǹkan nǹkan èmi bíi twenty naira àbí eighteen naira gan ọ wà bẹ́ẹ̀ mo fẹ́ lu mẹ́ni wípé tamuru ńgbà tó bá kọ́kọ́ yọ sọ́dà ẹ̀ jẹ́ bíi ọ̀gẹ̀dẹ̀ àbààpọ́n kéṣe dúdú o ọ̀gẹ̀dẹ̀ àbààpọ́n yẹn pé ó ti ṣe kí ni ó ti pọ́n díẹ̀ kò tí ì pọ̀ tán tẹ́ ẹ bá fi tẹ́ ẹ bá jẹ yọ̀mọ̀ kú lẹ́nu ṣùgbọ́n ẹ ti lè manage dúdú lẹ̀ lè jẹ tí ìbáyé kó bá di nǹkan mi tí òòrùn ń jẹun rárá èèyàn lè jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú ṣùgbọ́n ìyẹn ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà mọ̀ ń sọ̀rọ̀ mọ tó bá ti rọ apọ́n díẹ̀ so èèyàn lè lè jẹ́ mọ́yìn ní yẹn jọ yẹn tábúrò ọ̀wà àríbá yẹn ìgbà tó bá kọ́ ra bẹ́ẹ̀ tó ti yọ tán tó ti yọ wọ́n ń pè ní àlìbálà wọn ò ní pè támù àlìbálà tábúrò náà ní jẹ́ òtùmọ̀ àlìbálà bá láàmù àti ha tẹ́ẹ̀ bá ọmọ pupa ń tiẹ̀ tẹ́ẹ̀ bá jẹ́ èèyàn ọmọ gbádùn rẹ̀ gbádùn rẹ̀ kò lè dàbí orúkọ. tó nígbà tó bá tó wá di pé odi ti ń ká báláwù yẹn ó lè wà níbi ìrì rẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ tó sì wà níbi pàdé rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ẹsẹ̀ máa ja lẹ́mọ̀ jẹ́ òun náà ní adùn tiẹ̀ ó lè fẹ́ẹ̀ súnmọ́ bíi àgbọn lẹ́nu gbàdé yẹn dàgbọn ni wọ́n fẹ́ẹ̀ súnmọ́ tó nígbà bá wá yá tó wá di pé wọ́n sa lóhùn tó wá gbẹ lórí támúrù. tí ẹ máa ń gbé káàkiri yẹn a jẹ nígbà tó òun bá tún wá pẹ́ sí lára támúrù yóò tó wá dorú tọ́ọ̀bù yóò tó wá rọ̀ tó ń gbọ́ bá ti wá rọ̀ yẹn tó ó tó ń ó tó dáa ju támúrù lọ yẹn máa ń gbádùn ẹ̀ gan ìtumọ̀ fẹ́ ń bẹ̀ ní wípé sallallahu fẹ́ràn ju támúrù lọ. nínú àwẹ̀ tí ọba wa rí rútọp yóò ṣe wá sí kíni yóò ṣe wá jẹ sámù báwo ni náà ṣe máa ṣe ń sàwùdí nù ẹ bá ti rí rútọpù lẹ báyìí kò ní náwó rẹ sámù rútọpù ni ọkọ jẹ tó dàbí ètò inú àwẹ̀ rútọpù ẹlẹ láàrin ìṣẹ́jú kẹrì jẹbi mẹ́wàá mọtàmúrù máa le ẹsẹ̀ máa mú ẹsẹ̀ máa gbé <laughs> bí ọba sọra táwọn èèyàn bá wà sensitive tí kòkòrò bá wà ní támúrù ó lè affect àwọn èèyàn lẹ́yìn ìdí kẹ́ fọ́ dáadáa mọ̀bútọ̀ kò síbi tí ó dùn sí lára ẹ̀ tẹ́gẹ́dì sí so sani sasa ọba wa rí yùn yọ wà mú mi èyí tó dáa jù nù nínú súnà wata rútọ̀p tọ́ba rútọ̀p wata múlù tọ́ba wata múlù mú mi. Imam Malik mada Malik yà wọ́n wòye sí wípé èso tọkọ́mọ̀nì nílùú Madina lásìkò yẹn ńlọ jẹ́ ló fi gbọ́lá fún un ló fi jẹ́ pé mọ́tàmù mọ̀lìkíyà èso làkọ́kọ́ nínú èso yẹn támúrù wà lọ́gà tí ọba wa rí támúrù o lè jèso mi kó tó kan omi àwọn míì sangilisi ni sangilisi burúkú tó bá wọn bá ṣe támúrù wọn mọ̀ wá omi kì í ni àgbẹ̀ kò sí ìwọ̀n bíi tí wọ́n ṣe o ṣùgbọ́n kí wọ́n wá máa dúró dúró pé bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn kò mú jà lọ rárá kò mú jà lọ́wọ́ ẹ̀yin wo nọ́ọ̀sù ẹlòmíì wo fíkù nọ́ọ̀sù àwọn afáà náà ló ti sọ kìí ṣe tíá Imam Malik ẹ̀gbà tó ti wà láyé kó tó di wá pé inú bẹ̀rẹ̀ kọ́dún àkọ́sí kejì iná ló kú ọdún kejì ló kú sí hijira ẹ̀wò tó ti sọ̀kalẹ̀ so sámà èso ńlá àkọ́kọ́ àwọn oní sáyẹ̀nsì náà sọ pé tẹ́bí bá ti ń pààyàn pọ̀ ṣúgà èèyàn ó ti lò ṣúgà ara ó ti lò láti fi eré ìsì ẹ̀ ntọ́wà ṣubúrì náà ní kẹ́kẹ́ kọ́kọ́ jẹ náà ẹ má jọ jẹ́ pé tẹ́bí ti ń pààyàn tó lẹ́fẹ̀ẹ́ ti bá gbámọ́lá iwájà rẹ̀ wá nǹkan tó ṣubúrì bọ́yá èso kan àbí kí wọ́n kó sí kódà bó ṣe ṣúgà lásán wọ́n fi sínú omi fún ọ kọ́mọ́jú kọ́ọ̀pù kan lọ́tọ́ ọkọ́ gbé e mu ná so yóò jẹ́ kí ṣúgà ara rẹ̀ kó rí lẹ́gbà náà ọ̀sẹ̀ máa wá jẹun ṣúgà wà ń bi carbohydrate tó fẹ́ jẹ àmàlà tó fẹ́ jẹ ìmọ̀ long process ni kó tó dàjẹ́ gbélé ìdàrẹ́kì ni ẹ̀ẹ́nì ẹ̀ ń bí wọ́n fún yàn lómi àgbọn oníkéyàn mọ́ra sẹ́ẹ̀lì nígbà tí ẹ bá wíìt bá yín tó di àgbẹ̀ rẹ́rẹ́rẹ́ àbó ti wíìt ẹni pé kò tiẹ̀ fẹ́ gbọ́wọ́ kí èkó wẹ́ẹ́ ṣe nǹkan kan ẹ kọ ẹ sáré kọ rántẹ́lì fún kò kọ́ mọ̀ ọmú díẹ̀ díẹ̀ nígbà bá lókun padà ní ọgbà ńbọ̀lẹ́ àfọ̀jẹun náà sì ní ìsìn ara òkun ti dé nù wọ́n ń pè kíní kan ní passion kẹ́ ẹ̀ mọ́ passion ẹ̀ mọ́ rí ẹ̀ ẹ̀ mọ́ ní subhanallah power instant power rí gan-an so jíìsì oríṣiríṣi nǹkan ní àfiṣe ṣúgà náà wà ń bẹ ògbẹ wà ń bẹ ẹ ìtọ́rẹ́ báyìí so owó kékeré ni èmi máa sábà mú mi ń lé ìyàmú ìgbé yẹn sábà lò kọ́mọ yẹ pé ẹ̀fà àyàn ní gẹ̀ẹ́sì gẹ̀ẹ́sì ni wọ́n á fi ran ọlá sẹ́ẹ̀lì dípò ẹ̀ òní bá mí ni pé tọ́mọdé fẹ́ yẹn wí àbí bá ṣe tẹnu rẹ̀ kó oúnjẹ tó tẹnu ẹ̀ kọ́ oúnjẹ tí ò sì dá inú kò tí ẹ̀ fẹ́ lóògùn gan tẹ̀fẹ́ láti pò ó sínú omi ẹ̀fún mu díẹ̀ ẹ má jẹ ẹ má rọ tiẹ̀ kẹsì lè dá ìlú sẹ̀tẹ̀ ẹsẹ̀ kẹjọ kọ́ pọ̀ dàbí àpò kele ní ògbé lọ́ọ̀jì lẹ́sì sí ní àbá jẹ́ alára tó tóbi bí irun mi báyìí ó ti kọ́ yẹ pé pásẹ̀ méjì ni ó tètè jára rẹ̀ gbéra ìwọ bá mú kẹta tí o ti ṣe ẹtún fún kejì mo ti séwò lẹ kí ọmọlẹ márùn tó ti wọ tí o níbi kíyàn sẹ́yìn wọn ti wàhálà lọ títí kan olókun báyìí ọ̀yà lò nọ́mà ògùn tó yẹ kó lò yọba lò lọ́mọ béèrè fún oúnjẹ ní ìsìn tẹ́ ẹ bá dẹ̀ ti wí ẹ má rọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú oúnjẹ tó le bó ṣe ẹ̀kọ́ pípò kéèyàn ọmọ lójì lé bó ṣe tí ìwọ̀n bá tó mu ó ti ní sẹ́tí òsè lára rẹ̀ ètò ìpínlẹ̀ dandan kẹ́kẹ́ máa pọ̀ tẹ̀lórí àmàlà tí ọmọ bì gbòròkó tí yẹn sìn tó bẹ́ẹ̀ náà lè tó ikú ẹ̀kọ́ sáà tuntun sáà ń kọ́ wa nìyẹn kó tẹ́ ẹ bá ti gbà wẹ̀ sínú ti tẹ́rì ní tó wà fún bíi ìgbésẹ̀ kọ́kọ́ wá sòkè ẹkọ jẹ náà lẹ́yìn ìgbà náà kẹsì wàá máa jẹ oúnjẹ gidi so ẹni tó bá rí támúrù tó jẹ támúrù ó sì jẹ támúrù tó wà ìtẹ́nìk jẹ támúrù tí ó ti ní kòkòrò ìsìlámù ọ̀ràn wa yẹn tòbó ṣe tó náà ni tó bá ti ní kòkòrò mọ́ dé bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tó ti rà kí ló fẹ́ fi ṣe yóò tún wá fẹ́ tiẹ̀ tiẹ̀ tó bá ti ra ọ̀rẹ́ bí gbàgbé owó yẹn kọ́mọ dantí yóò tún wá dun sí ìwọ̀nba owó tó fi rà tó lù ú tìyẹn kọ́mọ jẹ́ pé kí ọ̀ dálẹ̀ owó tó tó wá ní ó so èyí tí ó kó àlàáfíà tí ó fún yàn lálàáfíà èyí ó fọ́ dáadáa nù kọjẹ́ tí rí yẹn kó lo ẹni èso tí rí yẹn lo omi so ọlọ́run kan gbà ní so nítorí ilẹ̀ tó ti ń sú ìlànà pé kájú mẹ́yẹn bóyá abúbárà abúbárà tẹ̀ mọ̀